أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله dá ọdún fún ọlọ́wọ́ bá àtọ̀rọ̀ àrẹ́kẹ̀ fún asáájú ẹ̀dá àríwá àwọn ìfọ̀rọ̀ ọ̀rọ̀ àríwá sọ́lá kíkẹ́ náà máa bá àlẹ́bí wọn bá wọn bá bá ẹ̀ tó wà tó ń dára tẹ̀lé ìlànà ẹ̀ Àbẹ́lọ́ba ìfẹ́lá àwọn òbí wa àti ọlọ́pọ̀lọpọ̀ ń bọ̀rọ̀ ọ̀rọ̀ wọn àwọn olùkọ́ wa ọlọ́kọ́ wa àtàwọn ilé ẹ̀sán olóore ìlànà ìdí àwọn ọ̀dẹ́yìn yang telah tọrọ fún wa mẹ́ta tọrọ fẹ́ fún gbogbo àwọn tí wọ́n tọrọ ní títí ìlú lápapọ̀ wa alákàwá jẹ́ olùgbé ìlú tí ní ìdààmú tẹ́lẹ̀ tó ní ọlọ́lápọ̀ ìwà ìkọ̀ọ̀kọ̀ ìjẹ múnú nílá nílẹ̀ ìkọ̀ọ̀kan wa abẹ́rẹ́ ní ìtẹ̀síwájú nínú ẹ̀sìn ìwọ́sí alẹ́ ìwọ́n. lánàá abẹ̀rẹ̀ pẹ̀lú ayà ẹlẹ́ẹ̀kan kàrí ní àádọ́jọ àbí lánàá àbí àádọ́sàn lánàá ẹlẹ́ẹ̀kan kàrí ní àádọ́sàn ṣíṣe one sixty nine bí a sì dúró ní ayé ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́sán ọ̀gá kan náà. àwọn ẹ̀yà tí a kà lánàá yìí nínú àwọn nǹkan tí bọ́lá wọn wá yẹn fún wa lẹ́yìn bọ́lá tẹ̀sí wa wọ́n ní àwọn àyà yìí pátá sí àwọn ọdún ìṣọ́dá wọn kàrà lẹ́sìn eléyìí sọ ọlá wà lórí náà, àwọn ọ̀gá náà bẹ tó ṣe pé ผู้เสียข้าวโดนทูมีกันว่าเอาเอ่อเหมือนเอาผู้นั้นที่เอาอยู่ไหนเอาว่าหน้าของเราเนี่ยดีกว่าเราไปดูอีกที่เราหน้าดูผู้ใดเป็นคนเนี่ยผู้ที่อยู่เนี่ยหนุ่มเด็กเนี่ยไอ้นี่ลูกปากไอ้นี่ลูกอาทิตย์แรกเลย yìí bá bá ti rẹ̀ sàbẹ̀kùn láàrin wọn láàrin wa alàyè náà ti fún wọn alàyè náà ni wọ́n ti fi lò alàyè náà ti fún wọn. ìyá lẹ́yìn sọ́kọ̀ wá wa ni wọ́n tó tàbí ní sọ́kọ̀ wá ní àwọn àtìgbèrè ní. bàbá wa ìnáwó tó sọ̀rọ̀ ní wọ́n bá tó ń wá nínú tẹ̀síwò wọn. àdìsí ní ó wà ní ọ̀sán ní ìfúnṣẹ́ wọ́n á mẹ́rin sọ fún ayé pé